padà sórí ètò bàbá ètò bẹ́ẹ̀ ni ó lọ́ lórí pé ẹ̀ fi ọkàn ẹ̀ fi ń bá wa bọ̀ ẹ̀ dẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ lórí ètò lẹ́ni ẹ̀yin ìdílé aláyọ̀ ẹ kú kalẹ̀ ẹ ah, kú àtótónu látàárọ̀ ẹ nítorí àsìkò mi mo fẹ́ bọ́ sí abala kan tí mo pè ní abala ṣó mọ̀ mí tán ẹ bá mi kọjú sí dádì àti mọ́mí ẹ kọjú sí dádì pé ṣé mọ̀ mí tán. ṣé mọ̀ mí tán. mo mọ̀ ẹ́ tán. <laughs> a máa mọ̀ lẹ́ni lórí ètò bóyá ẹ mọ ara yín tán ó yá níbo ni kí n ti bẹ̀rẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ ó yá ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ dájú ó yá sísàmì ẹ bá mi fáwọn. èmi. ẹ̀yin ẹ̀yin kẹrẹ bá mi fi so ojú yín lọ sẹ́yìn ẹ ní àǹfààní láti lè rí nǹkan tí dadi ń kọ hmm, hmm. ṣe kàn bá mi so lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ kó má tú gèlè kó má tú gèlè wá o ṣeun mo dúpẹ́. <laughs> ẹ̀yin lálé ṣé ẹ fi ọkàn bá mi lọ báyìí. Hmm. ìbéèrè àkọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ àwọn dádì wa lórí ètò yìí lénìí òun náà ni pé. Pe Irúfẹ́ oúnjẹ ìpápánu wo ìyàwó yín fẹ́ràn jù? Ẹ má sọ ọ́ sókè o, ẹ̀rọ abá mi kọ́. Hmm. Irúfẹ́ oúnjẹ ìpápánu wo ni àǹtí mi fẹ́ràn jù? Ìpápánu dòmímíre. Mm. Mm. ra bá mi kọ́ o mm. àbí ká foni ká lọ sí ìbéèrè kejì. mi ò. ìpápánu ok ẹ ń gbọ́ kí ló ń jẹ́ junk okay. food. ah kini ni yóò kọ. a kọ ẹ tẹ́ mọ́ Mapanu. Dòmímíre. Tí ìyàwó yín bá jẹ́ ìbéèrè kejì. Tí ìyàwó yín bá jẹ́ òṣèré orí ìtàgé, ta ni wọ́n máa fẹ́ ẹ̀ jẹ́? Ó túmọ̀ sí pé ta ni wọ́n nífẹ̀ẹ́ jù nínú àwọn òṣèré orí ìtàgé? Ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí. Ṣé lọ́kùnrin àbí lóbìnrin? Anyone bàbá ìjọkùnrin lẹ́yìn wọn kan ṣàmà sọ pé ah, ìwọ bòbọ́ ìṣá mo ṣáà láìkì bòbọ́ ìṣá mi ṣáà láìkì bòbọ́ ìṣá àbí bèbí iná dẹ̀ ni. ok hmm. láti kọ́. ìbéèrè ẹlẹ́kẹta tí mo kọ sí bíbà yìí tí mo fẹ́ bí ó ti ṣìpù jù ṣùgbọ́n màá béèrè ó wá lè jẹ́ bonus. okay. <laughs> ẹ kí ni orúkọ nickname tí ìyàwó yín máa ń pè yín ní gbogbo ìgbà. Hmm. mo rí pé ó ti ṣìpù hmm. ó ṣìpù gan-an ni ẹ ṣe ẹ ẹ bá mi mú báyìí dání àǹtí mi ẹ lè bá mi yọ ìbòjú ẹ bá mi mú dání rẹ màá bá mi fún ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé kí ni oúnjẹ ìpápánu tẹ́ ẹ fẹ́ràn jù láti máa jẹ ìpápánu. mi ò ní ìpápánu kankan. wọ́n kọ̀ọ̀kan síbí o. tó bá yẹ gbé bíi snacks. ìpápánu téèyàn ṣáà máa fi sẹ́nu fi sẹ́nu fi sẹ́nu ṣá. pizza lèmi like. lẹ́yìn pizza nǹkan. <laughs> téèyàn máa fi sẹ́nu wapá nu tó ṣàtẹ̀lé náwó gan-an. aago ń lọ o. biscuit. ah àǹtí mi ti ṣí o bọ́dà mi kọ plantain chips. ẹ ṣèyẹn lé ní ẹlẹ́ẹ̀kejì mo sọ pé eléré orí ìtàgé wo lẹ fẹ́ràn jù. ah ọmọ ìlú mi ni. èwo nu wọn. kọ́lá tó la dé. ẹ pàtẹ́wọ́ fún wọn ní ọdún la dé. ó ga ìfẹ́ wù mí bẹ́ẹ̀ kẹta tí mo béèrè lọ́wọ́ ọ̀nkú ni pé orúkọ wo lè máa ń pè wọ́n ní gbogbo ìgbà. ìfẹ́ mi. ẹ ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ̀yin ará ilé ẹ bá mi pàtẹ́wọ́ ẹ o sọ pé ìfẹ́ mi náà ni ọ̀nkú kọ síbí ní báyìí o ọ̀rọ̀ náà ti kàn yín ọ̀rọ̀ náà kàn yín o ẹ̀yà pàápàá bí àwọ̀ ìyá ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ ká ṣe pápápá bóyá pápápá. ẹ ṣe brọ́dà mi jàre wọn ti ẹ̀ waste time no time. ọ̀sẹ̀ mélòó mélòó ni ọkùnrin mi máa ń gẹrun. Ah. pápápá ẹ jẹ́ ká ṣe pápápá bóyá ẹ bá mi kọ́ ẹ bá mi kọ́ ọ̀sẹ̀ kan ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ méjì. Yeah, yeah, yeah, yeah, yeah. wọ́n ní ó yá ká ṣe pàápàá. ẹ o ìbéèrè kejì ẹ tí kọ tán ìbéèrè kejì sọ pé kí ni orúkọ best friend ọ̀rẹ́ kòríkòsùn ọkọ yín. ẹ ṣeun ìbéèrè kẹta ó sọ pé tí ọkọ yín bá fẹ́ wọ bàtà ẹsẹ̀ bàtà wo gan-an náà máa ń kọ́kọ́ kí ẹsẹ̀ sí. Hmm, ẹ ṣeun ẹ bá mi gbé e wá sápá ibi báyìí. <laughs> bọ́dà mi lè bá mi yọ ìbojú yẹn ìbojú yẹn ẹ lè ṣẹ̀ṣà ń bá mi lọ lórí ètò bàbá ètò léni lórí ètò tẹlifíṣàn náà láwà tẹ̀ bá gbàgbé ah ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ sísà mi ọ̀nkú mi o ṣe wà níbí. mo wà níbí báyìí o. mo sọ wípé mo sọ wípé ṣe rántí. ẹ pé ẹ ọ̀sẹ̀ àbí ọjọ́ wo ni wọ́n fi ah. máa ń gẹrun. mo ní ọjọ́ mélòó mélòó lẹ fi máa ń gẹrun bóyá ọjọ́ mẹ́wàá ni o bóyá ọjọ́ márùn-ún ni o bóyá ìgbàkúgbà ni àti ẹ̀mọ́. actually mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìgbà tó bá wù mí ni mò ń gẹrun pàtẹ́wọ́ fún sísá mi o wọ́n ti gbà á tán wọ́n ní anytime. Hey! ìbéèrè kejì mo bẹ̀rẹ̀ pé kí ni orúkọ best friend yín. Adémọ́lá Ọmọ́tọ́ṣọ̀. Dèmólàlà. Hmm, sísà mi kọ Dèmó Dèmólá hmm, bọ́lá Adémọ́lá ní tẹ́ ẹ bá ti ń wò wá báyìí báyìí báyìí ẹ máa ṣe gbòòsà gbòòsà fún sísà mi. <laughs> ìbéèrè kẹta tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé tí ẹ bá fẹ́ wọ bàtà ese bàtà wo gangan lẹ máa ń kọ́kọ́ kí ẹsẹ̀ sí. right. ẹ ẹ pàtẹ́wọ́ ẹ mi pàtẹ́ á ah, ó ga jù orí mi wú ẹ ife rèé ìfẹ́ wù mí gẹ̀gẹ́ ń. mi sọ pé right ẹ dẹ̀ bá mi pàtẹ́wọ́ fún wọn. àgùdọ̀ ṣe é. <laughs> wọ́n gba hundred hundred ó ga jẹ́ ẹ̀dẹ̀ pàtẹ́wọ́ fúnra yín. <laughs> bẹ́ẹ̀ nǹkan tí mò ń béèrè pé ṣé wọ́n mọ ara wọn tán wọ́n ní bẹ́ẹ̀ ni ó lè wáá dá mi lójú báyìí ó yé mi gbàgbàgbàgbà pé àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n mọ ara wọn tán ṣé ìwọ gan mọ ọkọ ẹ̀ tán nínú ilé abẹ́kànjọ́ ń ṣe i love you torí tọrùn tẹ́ ẹ̀dẹ̀ mọ́ra yín ní pínísín báyìí bó ti ń wò kéré mọ́ ẹlòmíì ò mọ aago tọkọ ẹ̀ ń jẹun láàárọ̀ ẹlòmíì ò mọ eh, ẹ̀gbẹ́ ẹ̀ fi ń sùn ẹlòmíì ò mọ kọ́lọ̀ búrọ́ọ̀ṣì ìfọyín ọkọ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká máa wo àwọn ọkọ wa àtàwọn ìyàwó wa ká máa wò wọ́n fínífíní nítorí pé eléyìí tún máa ń jẹ́ kí ìfẹ́ kó tún gbòòrò sí nínú ilé ẹ̀yin dínà láyọ̀ mi ẹ ṣeun gan ẹ o ẹ̀yin ará ilé ó dá mi lójú pé ẹ ń gbádùn ètò bàbá ètò pẹlọlá èdìdí ìfẹ́ lè ní ẹ jẹ́ kí n dé òkè lọ́hùnún nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala kan tí mo pè ní abala eré ìfẹ́ nítorí pé àwọn ìdílé aláyọ̀ mi wọ́n máa ṣe eré ìfẹ́ fún wa lórí ètò lẹ́nu ẹ̀kú kalẹ̀.